الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وفنما عن النبي الله أن النبي زكريا عليه السلام النبي زكريا عليه السلام إذا كجوه لا إذا تسيا إني أرجعك وصاري كنو gbogbo ń tẹ̀yìn bá ń wá láyé ní dáadáa kí wọn má má kàn kúrò nínú pé nǹkan yẹn lè bọ́ sí kí wọn gbà pé lókun ìgbà tẹ́mi bá ń bẹ̀ ó sì lè bọ́ sí i ànábì Zakariya alayhi salam wọ́n dàgbà wọ́n dògbò ó sì fi gbé gbogbo egungun ara wọn náà ló ti rẹ̀ orí ó ti hu ewu pátápátá ṣùgbọ́n ànábì Zakariya ọ̀sọ̀rẹ̀ kínú nínú pàwọn àlejò máa ó ti hàn wípé ìyàwó wọn àgànnì àwọn náà ti dàgbà máa ti dàgbà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ gbàtọ́ ń rí orí ńlá olùwà ń ṣe fún mọ́rìyàn àlejò sọ̀dá nípa pé àwọn ni wọ́n padà jẹ́ ẹni tó lẹ́tọ̀ọ́ láti máa tọ́jú ẹ̀ látàrí ìmúdé tí wọ́n ṣe ìwọ́n kan tó gbóúnjẹ lọ́dọ̀ mọ́rìyàn wọ́n gbóúnjẹ ń bẹ̀rẹ̀. ètò ayé àwọn lẹ́nu jù iná nìkan oúnjẹ táyé rí àfi lásìkò òní ń rí lọ́dọ̀ rẹ̀ lásìkò òjò lásìkò òjò ni ń rí lọ́dọ̀ lásìkò ẹ̀rùn tó wá béèrè níbo ti rí gbogbo nǹkan yìí alẹ́ni náà ń gba wájú má mi lọ́wọ́ níbi èmi lẹ́ni mo lẹ́tọ̀ọ́ láti tọ́jú rẹ látàrí ìmúdé tá a ṣe yóò máa sọ pé àtọ̀dọ̀ Allahu ló ti wà onígbóúnjẹ àsìkò ẹ̀rùn wá fún lásìkò òjò àsìkò òjò lásìkò ẹ̀rùn agbọ̀nbẹ̀yẹn ni Zakaria ṣàkíyèsí pé ajẹ́pọ̀lúwa náà lè mú kí ẹni tó ti dàgbà tó ti dògbó táwọn máa wò ní inú ṣe àti àṣà tí máa ń èèyàn. olùrò tún lè bí màmá olùwà lè mú kọ náà bí mà ibẹ̀ là nàbì Zakariya tó wà bẹ ọwọ́ ti gbọ́ ọ̀tá ló lẹ́sẹ̀kẹsẹ̀ mọ̀lẹ́kà wa bá tí fún wa náà ní ìròpó bí mà ọmọ tó sì bí olùwà ti bọ̀ sọ lórúkọ iná ni Yahya ẹnìkan sọ ọmọ rẹ̀ nù. النبي يحيى عليه السلام ọjọ́ ọmọ fún anabi zakariya aleyhi salam tó bí ẹ̀ǹgbà tó ti dàgbà tó ti dògbó. tó ẹ̀kọ́ ńlá wọn bẹ níbí fún gbogbo ẹni tó ń náà wojú allah fún ọmọ ìbá àjọkùnrin ìbá àṣọbìnrin iná ní wàá dánwò bẹ́ẹ̀ dé bá wọ́n fi ọkàn wọn balẹ̀ sí pípé tí wọ́n ń pe Allah pípé ń gbọ́ àwọn yóò já wọn wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí nù wọn ò gbọ́dọ̀ já kan torí gbogbo bó tilẹ̀ wù káwọn ọpẹ́ tó lórí à ń ìdààmú rẹ̀ bá wa ọjọ́ mélòó làwọn lè ṣe nínú adúrò ọdún lánàbí Zakariya aleyhi salam ṣe fífi ń wojú Allah ọjọ́ mélòó làwọn lè ṣe nínú adúrò ọdún sanabi ibrahim aleyhi salam táwọn náà ṣe wọn fi ń wojú allah nínú tí máa àwọn ẹni tó bá ní irú bùkátà bẹ́ẹ̀ lọ́wọ́ tí wọ́n fi padà dọ́lọ́mà wọn ni pé wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ wọn máa bẹ allah wọn sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àmọ́ àsìkò tó ń bẹ allah ò fọ́ náà àti lẹ́yìn ìgbà wọn gbọ́dọ̀ jẹ́ pé wọ́n ń ṣẹbọ wọ́n ń sóòtà ń sin nǹkan tó Allah nítorí pé àsìkò àdánwò yìí là á mẹni tó gbàgbọ́ àwọn ẹni tí àdánwò bá bá bá wọn kò sí nǹkan tí wọ́n nìkan ṣe tí wọ́n ní gbogbo bó tilẹ̀ wù kọ́ takòtì Allah tó wọ́n ṣe torí pé àwọn sọ pé nǹkan ló dé báwọn làwọn ti ń ṣe táwọn ṣe kì í ṣe fáwọn náà bọ̀ tẹ̀sí pé nǹkan kan ṣe ọ̀tàkùtà Allah ọ̀tàkùtà nàbì sallallahu alaihi wasallam torí ẹ̀ gbogbo ẹni tó tún pọ́n fọ́mà kọba olúwa ẹlẹ́dàá dúró ó sì máa pè é kọ́ máa bẹ́ ó fi ọkàn balẹ̀ pípé ń gbọ́ òun yóò sì dá òun lò ìgbà wo ni wọn á dáhùn àwọn akọ́lá fún mi dé tó bá wù wọn dáhùn olúwa ẹlẹ́dàá wa tó bá lọ yá ọ yá náà nù kò sẹ́ni tó lè kọ dínà kókò ọmọ bìmá torí wa bá sì ní kò tí ì yá kò tí ì yá náà kò sẹ́ni kan yẹ wá fún ọlọ́mọ láì jẹ́ pé olúwa ti ṣetán láti fún ọlọ́mọ tó bá jẹ́ bẹ́ẹ̀ a pé òní jẹ́ oṣù ọ òní jẹ́ ọ̀rẹ́ ọ àdúrà lọ́ọ́ alhamdulilayi àwọn àdúrà wà lánàá bí wa Muhammad sallallahu alaihi tó fi mà wá eléyìí tó ṣe pé gbogbo nǹkan tí bá ń sèyàn téèyàn bá fi irú àdúrà yìí tó fi kanlẹ̀ fún àti rí gbígbàdúrà olú ẹlẹ́dàá wa yọ̀ jẹ́ tòmúgbà tó máa ń wádìí lọ́dọ̀ àwọn ẹni tó mọ̀ wọ́n padà sí yí ọ. alhamdulillah púpọ̀ nínú àwọn tó ju ọmọ ń pọ́n tí wọ́n ṣerú àwọn àdúrà báwọn olùwà ti padà gbàdúrà wọn. ọ̀pọ̀lọpọ̀ dání tó ṣe pé ìyàwó lóyún ìyàwó padà bímọ torí ẹ̀wọ̀n náà má sọ̀rọ̀ ìtinú ó lè jẹ́ ọdún kan lẹ́ẹ̀fi dúró ó lè jẹ́ mẹ́wàá lẹ́ẹ̀fi dúró ó lè jẹ́ ọdún kan lẹ́ẹ̀fi dúró ẹlẹ́dàá tó bá kádàrà pé ẹ bímọ yóò fi ọ̀sẹ̀ fún gẹ́ gbogbo ọ̀nà látàrí pẹ́ńpẹ́ ní ọmọ jẹyàn ẹ padà pinnu sóyún ẹ padà fẹ̀yìn gbọ́ máa pa abẹ́ Allah azza wa jalla pé gbogbo àwọn ẹni tó ju ọmọ pa olú ẹlẹ́dàá wa ọ̀rọ̀ ọmọ lójú kò fún wa lọ́mọ alálùbáríkà jù àwọn tó ti bí olú akọ́mọ́lù wọn pa mọ́ wọn lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.